أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أدوك فون ولومبا أتروك أتروك فون وجيش صلى الله عليه وسلم dájúdájú ìdí fi pé yéjú من القرآن èyí tí fi dáa jùlọ nù lànà òní súnà òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam èyí tí fi burú jùlọ nínú àlámàrí òní tí agbélẹ̀rọ rẹ̀ sínú ẹ̀sìn gbogbo àgbélẹ̀rọ ẹ̀sìn àdánù ni ẹni bá tọpasẹ̀ àdánù yóò tọ́ ìyà iná wò wa kúrò níbi ìyà náà èyí tá a máa gbé yẹ̀wò lónìí òun náà ni àwọn àdájọ́ tí ó dìrọ̀ mọ́ òfin zakatul fitr zaka tó ní ṣe pẹ̀lú títúnu àwẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ zakatul fitr yìí òun ni táwọn onímọ̀ ń pè ní zakatul ru'us òun náà ni zaka èrí kọ̀ọ̀kan tó gbáwẹ̀ wa zakatul abdan òun náà tún ni zaka ara láti fọ́ ọmọ kúrò ń bí ẹ̀ṣẹ̀ wa zakatul òun náà ni zaka bíbọ́kùn ẹni kúrò níbi ìgbèkùn ẹ̀ṣẹ̀ bákan náà wọ́n máa pè ní zakatu sọ́ọ̀m etí máa fọ àwẹ̀ mọ́ kúrò níbi àwọn kùdìẹ̀kudiẹ̀ eléyìí yóò máa jójúṣe fún gbogbo mùsùlùmí tó gbààwẹ̀ nígbà tí ó bá gbààwẹ̀ tán lábala orísun rẹ̀ ó ń ṣe ọlọ́run bá kíkì àtọ̀lọ́ ọlọ́run kí ó máa bá a ó ṣe zakatul fitri ní ojúṣe lérí gbogbo mùsùlùmí lọ́dún kejì hijra tánàbí yan jákà náà táwọn sọ̀hábà náà sì yan àwọn onímọ̀ wọn fi wé sùjúdù sáà lábala títúnù ṣe nípa wípé zakatul fitri yóò máa tún àwẹ̀ wá ṣe kúrò níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni wípé ọ̀ràn yẹn ní zakatul fitr lórí gbogbo mùsùlùmí lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin lẹ́ni bá ti níkápá ohun tí ó jẹ tó lé pẹ̀lú tara ilé rẹ̀ níkápá yóò máa yọ sọ́ọ̀ níbi àwọn kóró lóúnjẹ àbí gbogbo ohun tí ń bá ń bẹ láwùjọ ní oúnjẹ tó gbajúmọ̀ ní ti wọ́n mọ̀ láàrin ìlú hadith ibn umar radiyallahu anhu ونفرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ونسألوها بقى وشي زكاة الفطر وشيني أوجوشي وشي لونايا من رمضان نقبع تابق برمضان صاعا من تمر sọ́ọ̀nka nka ti ń ṣe déédéé arba'atu amdad ìgbúnwọ́ ọwọ́ mẹ́rin fún èso dàbínù àbí jéró lórí ẹrú ni àbọ́mọlábí ọkùnrin ni àbóbìn lọ́mọdé ni hadithi yìí yànnàná o tó yí pé ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú surati tawba àyà fifty four ọlọ́run ní wa ma mana'ahum kò sí ní tó kọ̀ fún wọn an tuqbala minhum nafaqatuhum nípa wípé ká tẹ́wọ́ gba tí wọ́n bá ná illa annahum kafaru billah wa bi rasulih bí kì í bá ṣe wípé wọ́n ṣẹ̀kọ̀ sọ́lọ́run bá àti tòun ṣẹlẹ̀ rẹ̀ olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin látara bẹ́ẹ̀ yóò máa yé wa wípé ó kápá fẹ́ni bá níkápá rẹ̀ láti pé kó yọ lọ́kùnrin lérí ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn tí ń bá ń bọ́ kódà bó bá ṣàwọn òbí rẹ̀ tí wọ́n bá jẹ́ aláìní tí wọ́n sì ń bẹ nínú ọ̀dẹ rẹ̀ gbogbo ẹni bá gbààwẹ̀ ó lẹ́tọ̀ọ́ kí wọ́n ẹni bẹ́ẹ̀ ó yọ kódà ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní a ó máa yọ zakatul fitr tí gbogbo ohun tí ń bá ń ti ń bẹ̀ mí nínú abara tó fi dórí oyún inú àwọn onímọ̀ ní eléyìí ò yí sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n ó jẹun tí a fẹ́ nípa wípé ní kété tẹ́lọ́run bá ti fẹ́ mi sí inú oyún obìnrin tọ́mọ rẹ̀ ti ń sọ nínú okùn rẹ̀ wọ́n ló lẹ́tọ̀ọ́ kí ayọ̀ jákà fún oyún rẹ̀ náà. nípa ìṣesí osman bin Affan radiyallahu anhu kí ló sunwọ̀n rẹ̀ gbóò láti máa yọ sọ́ọ̀n kan náà ni kálukú máa yọ nípa oúnjẹ tí ó gbajúmọ̀ láwùjọ sọ́ọ̀n yìí òun náà ni arba'atu amdad n ti ń ṣe déédéé ìgúnwọ́ ọwọ́ méjì lọ́wọ́ ẹni tó ṣe dọ́gbandọ́gba mẹ́rin eléyìí yóò máa je òdiwọ̀n fún yíyọ jákà lórí ẹnì kọ̀ọ̀kan tí ó sì ní ìyàpá ẹnu lọdọ àwọn igba ìgbà olótọ́ kí a máa yọ alimami Ahmad ó ní a ó máa yọ jákà lọ́ranyàn ní kété tóòrùn bá ti yọ tóòrùn bá ti wọ̀ lẹ́yìn ìgbà tí a gbà tán eléyìí yóò máa júwe àkókò ìtúnu ìyẹn tí wọ́n bá ti rí lẹ́tẹ̀sù oṣù Shawwal ìmáàmù Abu Hanifa ó ní a ó zakatul fitr ní òwúrọ̀ kùtù ọjọ́ eid kó tó di pé àlọ́kírun tá a bá wọ ọ̀rọ̀ àwọn onímọ̀ méjèèjì yóò máa júwe fún wa nípa ìyàtọ̀ tí ń bẹ nípa ojú ọjọ́ àti òru rẹ̀ ni àṣìkan náà làwọn àfáà wa ń sọ. So nípa wípé kété tí mọ́ngárì bá ti wọlé àti bọ́ sí ọjọ́ mìíràn bẹ́ẹ̀ àfáà tó sì sọ pé bó ṣe òwúrọ̀ ọjọ́ kejì ọjọ́ náà ni wọ́n ń sọ tó bá rí bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún wa láti yọ zakatul fitr ọjọ́ kan ṣáájú ìtúnu tàbí ọjọ́ méjì rẹ̀ àṣekété tí ń bá ti ń di twenty eight inú oṣù àti lẹ́tọ̀ọ́ láti máa yọ jáká àbí twenty nine àbí nígbà tí wọ́n bá kéde rírí oṣù Shawwal olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin Ibn Umar radiyallahu anhuma olóńṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallama ó pa wá láṣẹ nípa yíyọ zakatul fitr ṣáájú kí àtòlọ́kẹ́hùn Nafi' ó sì máa ń sọ nípa Ibn Umar pé. ibnu umar wáyé a máa yọ jáká rẹ̀ lọ́jọ́ méjì ṣáájú rẹ ni tàbí ọjọ kan ṣáájú rẹ eléyìí fi ń hàn lórí dáadáa ìṣesí àwọn ìlú ṣáájú tá a lè kọ́ sí i. àwọn onímọ̀ ìyapa ẹnu lórí wípé ǹjẹ́ sáà lè òdiwọ̀n rẹ̀ ní owó àbí kásìyọ lóúnjẹ bí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ lórí wípé lóúnjẹ òun náà làwa náà yọ torí pé sha'iratun zahira ìjọsìn kan ni tó hàn tá ò sì gbọdọ̀ fi pamọ́ eléyìí ni àfojúwò ìmáàmù Málìkì Ash-Shafi'i àti Ahmad nípa wípé ànábì máa máa sọ pé ká máa yọ ní owó ní oúnjẹ nígbà tó wọ́n sì ń bẹ lásìkò rẹ̀ Abu Sa'id ó ní kunna nukhriju zakata al-fitr àmọ́ ẹ̀yàn jẹ́ka ọ̀ min ta'am níbi oúnjẹ eléyìí làwọn ní mímọ́ àwa dúró lórí pé ká má yọ ọ́ lówó àmọ́ bọ́ hànífà ní rárá a lè yọ ọ́ lówó nígbà tó bá jẹ́ sí pé àdéhọ́kàn yíyọ jákàì òun ni títọ́jú aláìní àti gbígbé ìnira kúrò fún wọn eléyìí náà làfojúwò Umar ibn Abdul Aziz àti Athawri àwọn àfáà wa gẹ́gẹ́ bí Sheikh Al-Imam Ibn wọ́n ní kò sí tó burú ń bẹ̀ o nígbà tí a bá ti wò ó pé kí ni tí aláìní bùkátà a sì rí bẹ́ẹ̀ níbi ojúpọ̀nà ọ̀rọ̀ míì táwọn onímọ̀ míì náà sọ èyí tí ó máa wá jákèsí wa ni pé kápá bọ̀ ó tẹ̀wọ̀n ju pé kápá kan lọ tó bá rí bẹ́ẹ̀ ká mú oúnjẹ ní yíyàn ká sì fi owó lè fẹ́ni tó bá ní kápá ó lóore ju kí á pa oúnjẹ ti lọ. ní ìbámu sí ní sáà nàbì sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin nígbà wo ni a ó máa yọ a ó máa yọ gẹ́gẹ́ bá ti tẹ̀síwájú ní òwúrọ̀ ọjọ́ ọdún àbí kété tí wọ́n bá kéde rírí oṣù Ṣawwal ọjọ́ kan ṣáájú rẹ̀ àbí ọjọ́ méjì síwájú rẹ̀ ǹjẹ́ ká gbé jákà kúrò nílùú kan ká gbé e lọ lómìí àwọn ní mímọ̀ gẹ́gẹ́ bí Imam Abu Hanifa wọ́n ní ta kórìíra ni ṣùgbọ́n kò sí láìfí tó bá jẹ́ sí pé níbi tá a wà oúnjẹ ti kárí fáwọn aláìní tá a sì bùkátà gbígbé lọ́bọ̀míì níbi táwọn aláìní kù sí wọ́n ní kò sí ní tó burú mẹ́ o tó bá rí bẹ́ẹ̀ àṣé ká gbọ́ bùkátà aláìní tí ń bẹ lágbègbè wa òun náà ló ṣáájú gbígbé kò láwùjọ yìí lọ sí àwùjọ míì gbogbo àwọn tọ́lọ́run bá dákọ̀ nínú alukur'an nínú àwọn aláìní àtẹ́wọ́gbọ̀rẹ́ arìnrìnàjò ẹni tí ń bẹ gbèsè ẹni ọkàn rẹ̀ fàṣẹ́sìn àti ẹni tí ó kùnà ojú ọ̀nà arìnrìnàjò rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alimami ibn timiya ni a tún lè fáwọn àmì náà tí wọn ò sí nínú àwọn tọ́lọ́run dákọ̀ yìí nítorí pé gbogbo ẹni bá gbààwẹ̀ tí ó máa jẹ́ dùnú fún tí ó sì máa jẹ́ àkójọṣepọ̀ ọdún náà ló lẹ́tọ̀ọ́ ká yọ zakatul fitri fún tó bá rí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ fẹ́ni tí ó ní kápá tó sì ní owó tó sì lè kọ́rọ̀ jọ ká tún máa wá fún ní zakatul fitri gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́ọ̀ba sallallahu alayhi wa alihi wa sallam ó ń ṣe ọlọ́ọ̀ba nínú hadith ibn umar radiyallahu anhu ó ń ṣe ọlọ́ọ̀ba ṣe zakatul fitri ní àfọ̀mọ́fẹ́ni tí ń gbàwẹ̀ kúrò níbi àṣìṣọ́ àti àṣewò nínú wà kó sì máa jẹ oúnjẹ àjẹbánu àti ohun ìdùnnú fún àwọn aláìní eléyìí náà ni ó ń ṣọlọ́nba wa alihi wa sallam tó bá rí bẹ́ẹ̀ kí làwọn àkíyèsí ẹ̀sìn lórí yíyan zaka lẹ́ẹ̀kan sí àfọ̀mọ́ni zakatul fitri jẹ́ fẹ́ni tí ń bá ń gbààwẹ̀ níbi àṣìṣọ́ rẹ̀ bákan náà ìkójọṣepọ̀ pẹ̀lú aláìní àti ìkọ́kùlé kan wọn òun náà ni zakatul fitri jẹ́ bákan náà ìkọ́nilẹ́kọ̀ọ́ bóòlù àti máa tọrẹ òun náà ni zakatul fitri jẹ́ bákan náà ìdúpẹ́ fọlọ́n lórí dáadáa rẹ̀ àti àánú rẹ̀ nípa gbígbá àwẹ̀ tán àti kíkó sínú ìjọsìn tí ń fọ̀ wá tá ó sì kókó ń bẹ̀ àwọn onímọ̀ fi yé wípé nínú suratul a'la tọ́lọ́n bàtà aláti ń sọ pé qad aflaha man tazakka ó má jèrè lẹ́ni tí ó yọ zaka wa zakara isma rabbihi fa salla ó sì dákọ́ ọlọ́run ọba rẹ̀ ló bá kírun wọ́n ní ìtọ́ka ní nípa wípé a máa yọ jákà ní ká tó lọ kírun bẹ́ẹ̀ a sì máa dákọ́ ọlọ́run bá kásìkò òrùn tó eléyìí náà ni ìṣesí àwọn ẹni ìṣáájú nípa sísin lọ́ọ̀bà nípa ojú ọ̀nà yíyọ jákà tó bá rí bẹ́ẹ̀ kákọ́ àkọlé kan sísúnmọ́ ọlọ́run ọba torí pé ìjọsìn ọlọ́run ọba náà ni zakatul fitr ká má kó náà rẹ̀ kéré ká sì má fojú rí náà rẹ̀ lákòótán gbogbo ẹni tí ó bá yọ zakatul fitr qabla salat fahiya zakatun maqbula ṣáájú ká tó kírun sàárà kan ní ó tẹ̀wọ́ gbà wa man addaha ba'da salat ẹni bá wá yàn lẹ́yìn tá a kírun tán fàyè àsọdàkọtù mìíràn sọdàkọt ọ̀kan nínú àwọn sàrà àkókò gbani ilé àwọn ní mímọ̀ ṣàlàyé pé tídìíwò kan bá ń bẹ fẹ́nìkan tí ò fi lè ráyè yọ kó yá yàn án lẹ́yìn tó bá kírun tán kódà bó bá pé ọdún kan kó san án padà torí wípé ojúlówó ọ̀ràn yàn ni fún ẹni tó bá gbààwẹ̀ tó sì ní kápá torí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká lọ lára bẹ́ẹ̀ kò sì lẹ́tọ̀ọ́ ká fi ráre ẹni bá ní kápá kó tara ṣàṣà kó yọ zakato fẹtọrì rẹ kọlọmọ kó san alẹsàn rẹ o kó sì gba níjọsìn fẹni kọ̀ọ̀kan wa èmi lọmọ ya yín abọrọ ya abdulhamid usman ti ń túnà ètò náà wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.